ṣe ibi ni wọ́n ṣì sùn sí. kí ló dé tó sùn síbí. rúmú ni. orú mú ẹ o lè ṣí kọ́tì wíńdò yàrá ẹ ni by this time o ṣì ń sùn ó ti bàjẹ́ gbowó tẹ wàá mọ ọkọ tó ẹ kó ṣe mọ́ by this time o ti sùn látàtàrọ̀ sí o fẹ́ dìde ṣé ibi tó fẹ́ sùn sí nìyẹn sílẹ̀ tí mọ́tò tó yẹn. that's you that's very stupid of you ìyẹn ti mọ́tò tó yẹn o wo time ni. dídé kò wálé lọ fún mi jọ idiot. tó bá mú ọkọ̀ ju kó máa sùn lọ rọ́bìṣì ẹ̀. Daddy, good morning. Kí n káàárọ̀. Kí n káàárọ̀. Did you check your watch? It's almost 9 a.m. Daddy, I read all night. I had to sleep around 3 a.m. If I fall gone, so I expect me kin jí early. That's my babe. <laughs> Mummy, Dara. Mummy, kí ló tó fẹ́ ṣe eléyìí tó bí kò fẹ́ kàwé? Your overnight is getting too much. Kí ló ṣẹlẹ̀? Course ni. Course ẹ̀ ló ṣe fẹ́ kàwé kàwé dólógbó. Ìgbà wo ló tó fẹ́ kàwé tí ò bá kàwé sí? Ah, ah. Look, ìgbà ara là ń búra jẹ́ kó kàwé baby don't mind that. this is your right time to read eh, kó má lọ chicken kó má lọ jẹ kábàámọ̀. ẹ i have a lawyer in my daddy <laughs> meanwhile daddy má jẹ ká fi ẹ̀rín gbàgbé promise. promise promise promise promise okay this one okay okay. okay. <laughs> ẹ jọ ń ṣègbàgbé promise tèmi hmm. No promise again. Hmm, jealousy jealousy. Hmm. I'm leaving. bye bye. ẹnìyẹn ọmọ mi àmọ́ kò sí kàkà àdáṣọ tá a lè fi wọ̀. ṣùgbọ́n àdúrà táwọn máa gbà ni pé kọ́lọ̀ ń ṣàánú wa kó ń jẹ àárọ̀ wa kó mọ̀ dìtà lẹ́mọ́ wa lọ́wọ́. that is what i'm saying now ìgbára là ń búra ní èrò kúkúrú tèmi ìgbárò wa ti ń gbalẹ̀ àbí kí n tètè wá àtúnṣe. Báyọ̀ máa sọ̀rọ̀ bí ẹni tí ò borí Ọlọ́run jẹ́ kí n sọ òótọ́ tó jìnnà sírọ́ fún ẹ àlàáfíà táwa ní àwọn míì gbàdúrà kan nírú ẹ̀ tí wọ́n rí ni wo àwa la máa túbọ̀ képe Ọlọ́run gbogbo wa mi fẹ́ kó ṣe fún ẹ wo màmí èmi ti gbọ́ yín tẹ́ bá gbọ́ ni ẹ yẹ kí mi tètè wá máa lọ ebi lè kúrò ní oúnjẹ wa. òótọ́ ló ní òótọ́ ló sọ tí ẹbí bá ti kúrò nínú ìṣẹ́ àwọn àgbà ní ìṣẹ́ ti bùṣẹ́ pátápátá àwé mọ̀mọ́ gbàgbé oògùn mi yòókù ni màá lò lọ́sàn-án ṣé o gbọ́. ẹ màámi ẹ̀yin náà ẹ túbọ̀ kékeré ọlọ́ọ̀ kó lè dà wá lọ. ọ̀rọ̀ ti gbọ́ ti gbàgbọ́ ìmúra pé mo ti lè wà bára àná pàdé omi dáhùn mi ọ̀nà yàrá sí mi lè gbà lọ́gbà ọkọ̀ mi á pẹ́ wọn ah, ṣé ọgbọ́n. ah mami ṣé ìṣẹ́ bọ́ọ̀dà báyọ̀ ti lọ. ẹ ti lọ. wọ́n fẹ́ fún mi lówó. àmọ́ ah, okò ẹ tún padà lọ àsùn ṣé ọmọ nígbà bá ti sùn kọ́ bá ti dé ìgbẹ̀lá mú òní làá fi sábẹ́ bí ọ̀sùn sí. ọmọ wọn ò tí lè lọ jìnnà náà. ọ̀rẹ́ sáré wàá bá ẹ àánú rẹ kàn mí ṣe mí kí ni kọ́ ajá ló pàṣà pàṣà pàṣà pàṣà ẹ èsì o kọ́ la wáṣẹ́ wa ṣe mo ní wí sí ọ la wáṣẹ́ wa ṣe é burú. ọ̀la wáṣẹ́ ṣe. ọ̀rọ̀ ṣẹ́nu náà ti ọ̀dà èyí ni náà da iye omi ṣe ní dáa. mo lẹ páàkì. ìdí báyìí ìbẹ̀rẹ̀ mọ páàkì. ee bó o ní ṣáájú wa. Hmm, ọ̀rẹ́ tí wò bá gbọ́ tèmi mi gbọ́ tiẹ̀ tó bá fẹ́ jẹ́ kí n wá sí patí àwọn kan wá invite ni officially mi ò kí ń ṣe àpè wọn arí wọn náà.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

iṣẹ́ èṣù. iṣẹ́ èṣù ni kí má bínú. jọ̀wọ́ ọjọ́ wo ló fẹ́ change náà ó ṣe jẹ́ pàṣọ tó ní kí wọ́n máa bọ̀ ló máa ń sọ di aṣọ òun ròde why you like this. i'm very sorry bínú sí mi ló yẹ kí wọ́n fúnra ẹ mọ̀ kó mo ṣe change Well, then ni wáyé mọ́. mo ti gbọ́ i can feel the changes èmi gan-an rí pé o ti change gan-an o fẹ́ gbọ́ má kú má lọ sódò lọ́wẹ̀ máàkù má gbanú náà tí máàkù ń sọ fún ó kàn jẹ́ pé tára rí ẹni bá ń jẹ kòkòrò burúkú tá a bá sọ fún ariwo ò ní jẹ́ ká sùn. ó wà lára ẹ. èmi dára má bínú irú ẹ̀mí wáyé mọ́. irú ẹ̀mí wáyé o nǹkan tó ń ṣe lánàá nìyẹn tó fi wá gbé mi àbí. once again i'm sorry hey, something just came up. came up. Mm, yeah. It's fine. Oh, baby. wọlé lọ ṣe kí ni. akéyí sí wọn náà jà mọ náà. mo pé kí ni. adọ́tí làwọn méjèèjì. eléyìí ò ń ṣègbà àkọ́kọ́ àbígbà ìkejì tí máa sọ fún ẹ pé there is no sex before marriage. why you adamant kí ló dé ṣọ́ọ̀fù iṣẹ́ ẹyin omi dáadáa i'm not bending my rules mi ò ní gbà. kí you understand my way right. so ìgbà wo lára tó gún sí ìfẹ́ wálẹ̀ àbí ok sọ fún mi ìgbà wo ni ara tó kún ìgbà wo ló tún fẹ́ wá sílẹ̀ ìgbà wo ni mo tún fẹ́ ríra mi bí ọmọkùnrin ṣé òkè ń sìn ṣe màá kàn mú igi màá lọ máa bá ṣeré àbí màá mú ihò màá gbẹ sílẹ̀ màá máa bá ṣeré àbí màá lọ máa tọ́ ì tó jẹ́ bèbí àbí màá bá ṣeré. o fẹ́ jẹ́ ọkùnrin o fẹ́ jẹ́ ọkùnrin fẹ́ sáà de gbogbo orun gbọ̀n yóò ti yàn ọkùnrin o o ti divide this already now then get back to it and do it get out. get out get out. àyẹ̀tàwá ìdọ́dọ̀ lọ́rọ́ wúro torí àwọn tí wọ́n sọ pé ẹnu kìnìún lówó wà mí ni wọ́n rí sọ̀rọ̀ àbótí dàbí àṣìṣọ́ba ni. ẹ̀wọ́n náà gbọ́ sí ayédèlé tá à ń gbé yìí ni tá à ń dámọ́ dámọ́ tí ò lọ àwọn tó lẹ́nu kìnìún lówó àṣìṣọ́ ni o inú kìnìún lówó wà ó máa lanu kìnìún bá tó máa kówó jáde ni ó dẹ̀ mọ́ tó máa go through àríkú àtìyẹ́ báyìí lówó wà. ọ̀rẹ́ farabalẹ̀ náà sórí èmi ò lè bá yín fagidi wá owó tí o kò lè lówó láyé ẹ mi ní mi. ṣé wọ́n sọ fún ẹ pé ẹlẹ́dẹ̀ òyàn mú wò ni. ó yàn mọ́ ọ̀gá. ẹ owó ní agídí agídí agídí ká fagidi ni fagidi mu. ìjọba àgbèlówó ìgbà wo la fẹ́ ni ni owó tà ní àdìsẹ́ tá n bára ara kiri tá n ti bá irú àdìsẹ́ ó la máa ní ìgbà wo la fẹ́ ni. ṣé à ń dáwọ́ jọ ni. ṣé ìjẹkújẹ ìwọ fowó ẹ jẹjẹkújẹ ó ní ká máa fagídí wé. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyàwó tó bá bá ní jà ló máa bá ní kalẹ̀. kò kì í ṣe ìyàwó ẹ̀ fọ́nmọ́. oníṣòkòtò pẹ́pẹ́ bẹ́ẹ̀ máa lọ bí. iye owó rẹ̀ wúlò ní. orí òsì ló pa ìyàwó náà ó nífẹ̀ẹ́ mi. eyín owó fún ìyàwó ló bá lò ó nífẹ̀ẹ́ má ti kiri. ẹ ṣé wọn tó bá pè mí oníṣòwò. ọmọ táwọn ẹgbẹ́ ṣe àwọn ẹgbẹ́ ti wà bẹ́ẹ̀ tó ti bá rẹ̀ pẹ̀lú nùbọ̀ tó sọ̀tọ̀ fún sọ ni. ẹ kí wàá lọ ṣògbówó yìí. a ní kò ṣògbówó yìí. ẹ onímọ̀ àlówó. ọ̀rẹ́ lọ́wì. ọ̀rẹ́ lọ pé ra wa náà farabalẹ̀ jẹ́ kí n bẹ sòótọ́ ọ̀rọ̀. tó bá ní kò tí ò dáhùn. sọmọ tó ṣẹlẹ̀ ẹ tètè máa lọ ìfẹ́ kúndé òórùn lọlẹ̀ díẹ̀ tó. kó o ṣiṣẹ́ mọ́. tí obìnrin bá ń ṣe bí obìnrin ọkùnrin nìwọ wà lè ní sùúrù ó dẹ̀ dàgbà jùlọ ẹ̀yin méjèèjì ẹ wá ń gba ọ̀rọ̀ bí ẹni gbàgbà ọtí. look sùúrù ló ní ilé ayé yìí. ọlọ́run tó dá wa gan ó ní sùúrù pẹ̀lú wa ni ah, tí obìnrin bá ṣe nǹkan tó bá dá gbà pé mistake náà fi ṣe tán bá wá gbé um, tán bá wá ṣe ìkejì tó kù díẹ̀ káàtó gbà pé mistake náà ni so bá mi ṣe o ní láti fi sùúrù bá obìnrin lò ó gbọ́. ok sir o ti gbọ́ yín dáadé thank you very much sir. you are welcome. ǹbọ̀ dáàdi ṣé dandan ni kí n fẹ́ bá mi ṣe ni àbí. keep shut. agbọ́rọ̀ pọ̀ ni tó ń sọ lẹ́nu ṣé dandan ni kí n fẹ́ bá mi ṣe ni ṣé dandan ni kí n fẹ́ bá mi ṣe ni. mi ò bú ẹ ṣùgbọ́n òkú ẹ̀ òkú ẹ̀ ò mọ tí wọ́n ń ra gan ṣùgbọ́n ìwọ kan rówó náwó ni òfẹ́ òfẹ́ mọ bówó ṣe ń wọlé. ẹ kó má lówó mọ i'm not just going to daddy ọ máa lọ. send him out send him out. excuse us. kiss up my friend. daddy okay if he doesn't want to leave then i'll just excuse you. if you leave then.

ẹwọ ẹ má dá sí o ẹ má dá sí o o lè yọ mí jẹ o lè yọ mí jẹ o lè yọ mí jẹ kó lọ lẹ́yìn olórí burúkú ọ̀hún. wọ́n ṣẹlẹ̀ dúró dúró dúró ẹ̀bùn là ń kíbo lẹ́yìn ọmọdé bá. ẹwọ ọwọ ẹ má dá sí ẹ má dá bọ́dọ̀ kọ́tọ́ lè burúkú jẹ fún mi ẹ má dá tó fi ọ̀rẹ́ mi lè fún lọ́wọ́ mo ṣe gbogbo ìgbà fún. ẹ dúró dúró ìmọ̀lẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ aláyé wa kí ló ń sẹ́sọ bẹ́ẹ̀ kú fún ni. bẹ́ẹ̀ mo yẹ sáré gbé o. ọ̀gá mi ló ń jẹ́ kí ló ń jẹ́ kí ló ń jẹ́ kí ló ń jẹ́ kí ló ń jẹ́ yé ilé òṣùwò lè ń ṣe. bàtẹ́ mọ̀ pé ẹ̀tọ́ mo níye ṣe kí lẹ́ ń pọnmọ́ lákàrà fún. ti bàjẹ́ gan-an bàjẹ́ gan máa fọ ìkíní ju oyin lẹ́nu. èyí ó ti bàjẹ́ gan ìlú náà ló ń bá sọ̀rọ̀ báyìí. ẹ ọ bàjẹ́ kò ṣe ní bàjẹ́ ẹ tẹ ẹ dúró eré wo lórí inú ìjà tó ń ja ìkan ṣé èrè wà ní ìjà ni tó fà. ọmọ yìí ti bàjẹ́ o. ọmọ mi bàjẹ́ àwẹ̀ àánú rẹ̀ mi ṣe mí ó yá jojo jókè máa wò. atẹnugan máa ti bẹ̀rẹ̀. ṣe látàárọ̀ náà. atẹnugan máa ti bẹ̀rẹ̀ ìjà ò lérè orúkọ ló ń sọnù orúkọ ló ń sọnù kọ́ sọ ẹbí oníjà ládùúgbò. yọ̀ọ́ lọ́wọ́ kọ́. ẹ̀wù ẹ̀yin kẹ́ra bá mi ṣèjọ́ oṣù oṣù. wọ́n fi kíní jọ ilé. ọ̀rẹ́ tó mú bọ̀. ọkùnrin ló ń ṣàlùwọ̀ fún Sorry. Surely, tó tí mo ti site gbọ̀ngàn yìí ni mo ti mọ̀ pé lórí burúkú èèyàn i'm telling you ìjọ tí mo ti site ẹ̀ báyìí mo ti mọ̀ pé ọ̀gbọ́n yìí lè wọ́n pa ẹ̀ ní nǹkan gidi ó rí bọ́ ṣe rí ni ṣé òun rí pé fáwọn ọ̀rajà ni tó bá jẹ́ èèyàn gidi tó bá jẹun tó bá responsible responsible guy ó yẹ kó ti fẹ́yàwó tó bí mẹ́rin àbí márùn kó be bímọ bó ti ń gbóná òun ọ̀lẹ àwọn ọ̀rajà ni ó kọ́ orí kiri ìgbó bí ìgbóná ni ó rí bó ṣe ṣé wọ́n rò pé èèyàn gidi ni. ìgbà tí wọ́n dé wọn gbogbo eléyìí ó mọ̀ pé wọ́n wà sensitive ju mi lọ wá tiẹ̀ ti yé mi ní ìkànnà wá ti sọ fún mi ò ní jẹ́ kó di báyìí fún mi. mo sọ̀rọ̀ báyìí ó dùn mí wò gbà yín tó tẹ̀lé kiri tí bá sọ pé ṣó máa gbọ́ ni ó mọ̀ ọ̀fẹ́ náà mọ̀ ọ̀rọ̀ ọ̀fẹ́ náà èmi máa sọ orúkọ bẹ́ẹ̀ fún adé lòdìdè wàá lọ gbé wàá rò fún bọ̀ náà tó ti jáde ẹ lójú. kí ló wá rò pé mo lè ṣe báyìí. ó dẹ̀ tún bèèrè lọ́mú pé kí ló lè ṣe ṣé o jẹ́ bẹ̀rù kékeré ni tó bá mọ̀ káwọn pẹ́rẹ́ tẹ̀wọ̀n tipátipá travel out of the country tó bá lọ kó tó padà wá ara wọn máa ti balẹ̀ ó máa ti rọ̀ nínú wọn. because tó bá fẹ́ bọ̀bọ̀ yẹn ó possible kó regret every part of your life i'm telling you dear friend ṣé nítorí ọ̀rọ̀ obìnrin lẹ ṣe ń nìkan lẹ báyìí ẹ̀yin lẹ fà náà ẹ̀yin lẹ fà ẹ̀yin lẹ jẹ́ kí obìnrin kan kó wáá fẹ́ẹ́ de gbogbo ẹja sí yín lọ́rùn bí mi ṣe wà kò sí ọ̀n tó lè bá mi dán rẹ̀ wò mi ò tí ì róbìnrin yẹn bro ẹ tètè jára yín kọ́mọ yín má lọ mú yín bí mú gùn. kò ń ṣe pé mú mi bí mú gùn ti bàbá ẹ̀ ni mo rọ bí bẹ́ẹ̀ kọ́ èmi fúnra mi àti ní plan gidi gan fún ẹ̀mí ẹ̀ ò dẹ̀ lè gbé e ti bàbá ẹ̀ bọ́dá mi òun ò wo ko owó tí bàbá ẹ̀ tó fi fi gún lágídí bọ́dá mi ẹ jẹ́ kó mọ̀ yín mọ̀ pé àìtóde tọ̀ sí ló ń jẹ́ pé àkèré díjú kọ̀ǹkọ̀ díjú. Mm, all right doctor but uh, uh, what do you have in plan. ẹ jẹ́ ká lo first level fún. ṣé ìwọ̀n dẹ̀ wá pọ̀ jù. kò pọ̀ jù. bójúmu rárá lóòótọ́ gẹ́gẹ́ bí màmá ṣe máa ń sọ jẹ́ ká fìwà pátá sílẹ̀ kò sí èrò kan lórí ẹ̀. ẹ ló sọ o Báyọ̀ èmi náà ti ń wo ìbá àrí kan ṣèkan jẹ́ kí èmi náà máa dánú lọ́jọ́ sí tí mò ń pariwo sí kiri pé agbúdọ̀ lówó dandan àrí kan ṣèkan ni yá bára wa sọ̀tàn kí ni èló là ń pa táwa náà tó ń ṣe pátá tó bá délé tán ń ta la fẹ́ dá sí kí là ń rí ní ìlara wa ọmọ tèmi o maybe we should try and get a honourable job ah, pẹ̀lú wọn bá ìwé ta kàí àmì ìka fi yẹn bóyá yẹn á change the settings orí wa at least a ah, ní má bá wọn ṣe pátámọ́ tàbá tó bá wọn lòmítò ariwo hílà ìlú wa láàrin ọjà ẹgbọn tó kó nìyẹn wá fẹ́ pé tààrà let's get a very good job ó máa work fún wa. honourable job my feet. ah ah láti ọjọ́ tá a ti ń bá bọ̀ tá a ti gbogbo wàhálà tá a ti ṣe pẹ̀lú kátóyèrè tá a ń ṣe màá lọ máa kọ application pẹ̀lú gbogbo àwọn ọ́fíìsì kan wọn máa fi wá pa ṣé kò yẹ ẹ̀yin. ẹ orí sọ ọ máa ṣe náà bọ́ sọ̀rọ̀ pásítọ̀ ẹ̀ fún mi. ẹ mo ní ká lọ sọ́dọ̀ pásítọ̀ ẹ̀ ó máa ń ṣàdúrà fún mi bá tàbá débẹ̀ tó bá gbàdúrà fún wa láìpẹ́ a máa change náà. ẹ bá délé kò sí tá à ṣe báyìí jẹ́ à máa owó àwọn abílẹ̀ tànà kí lápá. àwọn ìbọn wà sọ́dọ̀ ṣé o ti jẹun ni. oúnjẹ ló fẹ́ fi tó lọ ṣé oúnjẹ ilé sí mi ó dẹ̀ mọ̀ pé kó tó délé yìí ten máa lù torí ó dàn ó dẹ̀ sọ bí ìgbà tó bá dàrọ̀ làwọn máa jí lọ. mọ́mí máa ti wà wọ́rọ̀ ìlú ní ìdá ti délé lọ. pé mọ́mí kò sọ fún wọn bóyá ọ̀dọ̀ mi ló wà náà. ó dẹ̀ sọ̀rọ̀ bí ìgbà tó mọ̀ mọ́ mọ́ nígbà tó bá fẹ́ pé ìpà fúnra ẹni máa tì síta jẹ́ tètè máa lọ. Ah ọmọ látàárọ̀ gbogbo ọ̀nà wà rẹ̀ bọ́ọ̀dì ṣé wọ́n tún máa ṣẹlẹ̀ ẹ̀ ẹ̀bẹ̀ rọ̀rọ̀ dájú ah, ah. wà máa lọ yé máa bẹ́ẹ̀ lé tí ẹ jẹ́ mo kọ̀m̀plé ọ̀rùn dúdú fún ẹni mo fẹ́ lọ rí bàbá tó bí lọ. ká ṣe lè ká rest ká jẹun bẹ̀rẹ̀ yẹn. wà á sílé tó ń plan destiny mi fún mi mo fẹ́ lọ́dọ̀ bàbá tó bí lọ. ọmọ ọmọ yẹn ló ń wà lọ́jọ́. wo ló wà lọ. Cinderella. calm down now. Three steps forward. On your knees. <sighs> ah, hey. ṣé fìmí dára jẹ́ ọmọ kékeré ni ah, ah. kí ló ṣe tó ń gbọ́ káàkiri nulẹ̀. dájú dára torí Ọlọ́run ọmọ kúrò nílé láti àárọ̀ kò sí ìwọ nílé títí di ìsìn this is past eleven ọmọ tí ò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ah. má ẹ ní ẹ̀jẹ̀ rúru ṣé ọmọ tó ti mọ ọ̀tún yàtọ̀ sósì òun lòún pinnu ẹlẹ́mìí sí ó mọ̀ bóyá ó wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ń ṣeré ẹ wo mo ti pe ọ̀rẹ́ ẹ̀ tó wà lọ́dọ̀ ó ní kò sí lọ́dọ̀ ọ̀hún fún ọmọ mi ló pè mí two hours ago wípé òun ti ń bọ̀ ọ̀lẹ́ mi ìwọ ọmọ mi gbogbo nọ́bẹ̀ ò lọ mọ́ ọ. ọmọ ah, ayé ò lè tó yẹn náà ṣé wọ́n ti ah. jàǹbá fún yàn ni ah. ọmọ sit down ká sọ̀rọ̀ gidi gidi. ẹ̀yin náà ẹ̀ tún try nọ́bẹ̀ ẹ̀ wò ẹ̀ tún bá mi try ẹ̀ wò. ọ̀rẹ́ àlọ́ kó fóònù wa kàn gẹ́ mi my phone. Tèmi dára. Tèmi dára. Tèmi dára. Aṣọ òtí ẹ̀ jù báyìí lọ. Èmi rò pé jù báyìí lọ ni gbogbo mọ́tòmọ́tò ẹ̀ aṣọ òlé. Òní náà ni kò ní dọ̀la. Ìjọ àgbàrá òjò mi ṣe tán láti tú gbogbo òrìkìsí alákan ẹ o. Ah, ló bá tán ọgọ ẹjọ dáadé. shut up don't talk when the boss is talking. it's okay. báyìí rẹ̀ tó dẹ̀ lọ́jọ́ lásán yẹn ìgbà àwọn afọ́gá ẹ̀ sìn ẹ̀wọ̀n tún máa gbá mi. olóde ìpadà tètè kan ìbò ṣùkà rè. ọ̀la ìgbẹ́ kí n ṣe gbogbo ilé ìtọ́jú. Yeah, right kí ló mú tọjá lọ rádìo. sir. How are you? Yes, sir. Ẹ ṣé àná. Ọwọ́. Oh, anyway, iṣẹ́ tiwa làwọn ń ṣe. Báwo ni? Báwo ló lọ́lé ààrẹ? Mo jí lọ sílé ni mo lọ fọkàn àwọn ọmọ mi balẹ̀ ńlé ni sir. Ah, okay, that's all right. Báwo wá lára ẹ̀ ń sìn? Well, àwọn guys ẹ̀ wọ́n ti in fact giant ti deals gan but anyway ó ti ń respond sí treatment. Ṣé mo lè check ẹ? Why not? Can check it. Thank you, sir. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀. ẹ kú iṣẹ́ àná. ẹ wo iṣẹ́ ni jàre. báwo wà lára wọn. wọ́n ti wà ókè in fact àtàná yẹn gan-an ti jí mo kàn ní kí n yọjú sí wọn ni. ojú wọn tí mò ń rí ló ń dẹ́rù bà mí. wọ́n ti wà ókè kò sí nǹkan tó ṣe wọ́n. àwọn ẹ̀ tẹ́ ṣe. ẹ kú tọ́jú. lọ́sibọ́lá. yes ma. ẹ tẹ̀lé mi sì wá ọ̀hún olùkọ́ kẹ́mi ṣọ̀pẹ́ sáà ṣọ́ máa lo àwọn yẹn sìn. bẹ́ẹ̀ ni mo máa lọ sí ẹ̀sìn pẹ̀lẹ́wà sorry. oògùn ẹni wọn máa lò wọn tó tẹ. ah níbo ló dà. àwọn méjì kó mọ́ ni ṣé wọn bí máa ń lọ ṣe náwó à ń lọ ilé jàre níbo ló dà. ilé ibi tí báwo ṣó ti gba treatment wọn tán ni. Ah, ah, ah, ara ara rọrùn òun ẹ ló kó àìsàn kó àìwò èwo tí lọ́dọ̀ ni kó parí ẹ̀ ni ṣó ló ṣe níbi kan dùn ni ẹ wo ẹ wo àwa la wọ bàtà àwa la mọ tó ti ta wá lẹ́sẹ̀ o ẹ̀rọ la fúwálẹ̀ máa ń ṣòro ayé wa rọ jẹ́jẹ́ o ṣé ajẹ́ yín lówó ni. orúkọ kọ́ là ń sọ kàn gba treatment wọn tán lójú. ẹ ṣe ẹyin kílẹ̀ nígbà tó yín gbọ́dọ̀ dùn wọ̀nyí ìyá tẹ́lẹ̀ gbẹ̀rẹ̀ láṣẹ ẹ tẹ́ bàtí mẹ́tàn ẹ tẹ́lẹ̀ dìbò bá mi yín ẹ calm. ẹ máa calm down ẹ lẹ mọ ọjà wàá tẹ gbúra níbi tẹlẹ yín kí ló dé. ẹ kí ló fẹ́ bá a máa sọ jẹ́ ká máa lọ ṣé mò ń lọ lé wọn fẹ́ dé mi. ọjà lè jẹ́ mú kẹjà ẹyin ẹyin ẹyin ẹyin àkàlẹ́ ẹ̀kẹ́yìn máa ta ti ẹyin ṣé ẹ ní security ni àbí sọ́mà kẹ̀dẹ̀ wọn mọ́lẹ̀ ara èèyàn tí ìyá ẹ̀jẹ̀ kan gbé lọ ọdún kí nìyẹn náà. kí ló dé tẹ máa jẹ́ kí. wọ́n tẹ̀lé ṣọ́ọ̀kì mi fọ́ kí ló ń bá mi sọ ó lè imagine báwọn boys ẹ̀ ṣe pariwo bẹ́ẹ̀ wọ́n disturb others now You have to let them go. you have to let them go what do you know? what kind of talk is that I am highly disappointed in you. ẹ jẹ́ ká jàre ẹ̀rù mọ́ ìṣìlẹ̀ máa máa sọ nǹkan tó yẹ kẹ́ mójútó ẹ̀ ní mójútó ẹ̀ ti wọ́ọ̀t wọ́ọ̀t wọ́ọ̀t wọ́ọ̀t ìwọ́n tí ò jù báyìí lọ èmi rò pé jù báyìí lọ ni gbogbo mọ́tò mọ́tò ẹ ọ̀ṣọ́ ò lè òní náà ni kò ní dọ̀la àgbàrá òjò mi ṣe tán láti tú gbogbo rìkísí alákan ẹ o. Ah, ló bá tán o. náà wọn mọ́lẹ̀ ara èèyàn tí ìyá ẹ̀jẹ̀ kan gbé lọ ọrùn kí nìyẹn náà. kí ló dé tẹ máa jẹ́. what are you talking about kí ló ń bá mi sọ o lè imagine báwọn boys ẹ ṣe pariwo bẹ́ẹ̀ wọ́n disturb others now so I have to let them go. you have to let them go what, what, the, what kind of talk is that I am highly disappointed in you. Fimi Dada. Ah ah. Fimi Dada fi mí dára. ọkọ mi kí ló ṣe ẹ́ kí ló fẹ́ kún kí ló fàrònú wọ́n ní ilé àtàárọ̀ báyìí ò jẹ́ nǹkan kan nulẹ̀ kí ló lè tó bẹ́ẹ̀ àánú ẹ̀ ṣe mi ṣé wò mọ̀ wípé ìrònú ò ní nǹkan kan tó ń ṣe lágọ̀ọ́ ara béèyàn bá dẹ̀ ti lè ronú láronú jù báyìí fún onítàn ló ń kọ lẹ́tà sí ẹ̀jẹ̀ ríru o. mi ajẹ́ tó ń jẹ ni tí bá ti rẹ́dì máa lọ díṣẹ́ èmi nìkan ni mo mọ nǹkan tó ń ṣe mí ẹ má wá. ó ti yé mi ọ̀rọ̀ ẹ yé mi dáadáa ṣé o mọ̀ wípé arúgbó tó ń wò yẹn wọ́n ṣògiri ni àkísà tó ń wò yẹn náà ti ní ìgbà tí àwọn náà lórí èmi tó ń wò yẹn náà èmi náà ṣàṣe ṣe ṣe tó pé mo dídé dáadé ẹ ọ̀rọ̀ ẹ̀fẹ́ ọ̀rọ̀ ẹ̀fẹ́ náà ló wá kó léyà tó yẹn ọ̀rọ̀ ọ̀fẹ́ tó ń wò yìí ọ̀nà tó máa jìn gan mà ni ṣórí ẹnikẹ́ni tó bá máa wọnú agbami ìfẹ́ ó ní láti jẹ́ ẹni tó máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù dáadáa tàbí kó la ojú ẹ̀ sílẹ̀ báyìí torí ọ̀nà tí ò yìí ni boyfriend nìyẹn máa mú láàárọ̀ tó máa dọ̀sán tó máa sọ fún yín pé mi ò ṣe mọ́ but ìgbéyàwó tó bá ti so yín pọ̀ báyìí tẹ́ di ẹyọ kan ah nǹkan téèyàn máa dìjọ pé títí láéláéláé ni torí ìdí èyí ọkọ mi ó máa ní sùúrù ni o dáàdi ẹ náà kúkú right. yeah don't just go there don't go there Mutino. ṣáà take easy jọ má bínú wọ́n ti pín wa lọ́kàn kan fún ẹ kó tẹ̀ jẹ́. gbogbo àti wọn fẹẹ bá ṣe alábàárù jẹ fọlọ. ṣé wàá ṣe bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ báwo lè ṣe máa kú lọ́sibítù yẹn bẹ́ẹ̀ yẹn. ẹ kò rí báyìí mi àtọ̀rẹ́ mi tẹ̀ ń wọ̀ yẹn ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wá a láti ṣiṣẹ́ sẹ́ni tó máa feed wa now we have to work that is it we are very sorry. bọ́ ẹ máa take it easy o ṣe mọ̀ pé ẹ̀mí ṣẹ́gun jẹ̀mí èèyàn lọ and <laughs> mi mọ plan yìí for weekend ọ̀rẹ́ mi ṣe birthday mo dẹ̀ fẹ́ yọ̀kẹ́ wà ń bẹ̀. okay no problem right. we'll be there oh, with my friend right. yeah okay. oh, is that a yes. yeah, Thank you. You're welcome. olórí burúkú yẹn olú lọ flop plan mi tí ò bá jọ òun in fact níbi tí mo bá dé yìí. ikú nìkan ló lè gba ọ̀bọ yẹn lọ́wọ́ mi. bọ́dà mi you are too slow for my liking it is slow ju ẹ wo I have another plan. jẹ́ kí n gbọ́. ṣe mọ̀ pé ọ̀túnla ni birthday party Bímpé ọ̀rẹ́. sure sure. we we'll make it happen right there. ẹ mọ̀ pé kò kí n mọtí a máa try láti rọ́ lọ́tí yìí o ẹ̀yẹn fìyẹn lẹ̀ fẹ́ mi i wan do it. Ah. in fact ibi tọrọ ìdẹdọ èmi fúnra mi ti mo ti ń ríra níbi mo gùn tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni a kò yẹ kí n wọ ọ̀rọ̀ yìí náà títí dásìkò yìí anyway n tó bá fi mú mi má fẹ́ mú mi má fẹ́ fi mi dára èmi bá mi ṣe mo gbọ́dọ̀ jẹ́ ń bẹ́ẹ̀. bọ́dà mi ẹ fọ́ nìṣà irú ọmọ yẹn ẹ̀yin odidi alájì ń gbòòrò ẹ máa máa fẹ́ rú yẹn aago nígbà yẹn fún yín tẹ́ gbé wá bí kò pọ́síbù náà kò lè wẹ̀. ojú ẹkùn wé mà sọmọ náà sí ní ìní club vip ọmọjọmọ lọ mr miyagi yọngi john fún wọn two tọ́nà four nine long ṣe lọ bọ́ǹsì bọ̀dá múfú àtọmọ náà ìtì mi in the club vip ọmọ jọmọ lọ mr miyagi yọngi john fún wọn lábàgọ́. yeah. See me in the club, VIP, ọmọ jọmọ lọ. Mr. Miyagi, Young John, fún wọn lábàgọ́. ẹ̀yin mẹ́fà láti lẹ̀ you are the cause for this ah, ewúrẹ́ àwọn méjèèjì yẹn ibi tọ́rọ̀ adé dúró yìí a máa jẹ́ kó mọ̀ yìí pé ẹni jẹni lọ èèyàn jẹyàn lọ olójúògbòdò àwọn gbá omi wa. má jẹ́ kí oyè fimi dára àti ìwé tí wọ́n jọ ń gbéra wọn kiri pé iná ni mímí ò ṣe gbà mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀gún ni mi ò ṣe tẹ̀ mọ́lẹ̀ yèrèpé ni mi ò ṣe dá sára ìgbẹ́ ò léegun tí wọ́n bá tẹ àtirọ́. ¿Cuál es? who are you? And that is my friend. <laughs> are you crazy? Níbo ni ìpàdé ọlọ́jà ta ṣe wẹ́? Will you say it? I'll slap you. Daddy, no, you can't do that. No, don't, don't embarrass me. Ọmọ ta ni ẹ? Daddy, no. Ilé wo ni ilé ẹ? Ta ni bàbá ẹ? What are you doing for a living? Ta ni bàbá ẹ nílẹ̀? Iṣẹ́ wo ló ṣe? Daddy, don't embarrass me. Daddy, he's, he's, my, he's my boyfriend now. I closed my eyes now. You won't do this to me. Daddy, I, want you out of this house. Baby, Daddy, I... All right. Daddy, I like him. Daddy, but why? Daddy, this is not fair. This is not fair. I'm sorry I'm shouting, but Daddy, I love him, please. <sighs> Baby! ìdí nìyẹn tí mo ṣe ní pé kí n jókòó sẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ ọmọ tí ó níyà kò gbọ́dọ̀ dégbò ẹ̀ mo ṣetán láti fẹ́ wọn lò ṣó ti yé ẹ. Báyọ̀ mo ti ní kó má sọ̀rọ̀ báyìí kò sólówó kankan bìkan kò dé sọ́wọ́n tálíkà ibi tá a bọ́ ọmọ náà lábẹ́rù má bínú gbogbo ìmọ̀ tó níyànjú. ẹ̀yìn àwọn efi mi kára mm. ẹ̀rà bínú ṣé orí báyọ̀ kí olúwo ń bá ti ṣọ̀yàn rí ẹ̀ bá ní lójijì ṣé ọmí gbọ́ ní olówó kì í sì ní wò ọmọ yàtọ̀ sápá nìyàn bó ti ríre ni wọ́n ti mọ̀ bí gbogbo wọn bá ti ṣe àṣegbè ni mẹ́mọ̀ lọ́rùn ọ̀rọ̀ hmm. bẹ́ẹ̀ rọrùn. olówó ni mí nẹ́ẹ̀ nǹkan tó bá wù mí ni mo lè fi ṣe ṣe o ò lè decide fún mi ẹni tó máa fẹ́. dad bí mi ò ṣe lè decide fún yẹn inú ò lè decide fún mi ẹ lè decide fún mi yín kó lè máa bá mi gbé ní ọkọ mi báyà is what i want kò dé lè yí padà. yẹ́rẹ́ ní ìpínyà ti wá nìyẹn. dájì dára kí ló lè tó yẹn. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ má dà sí rárá rárá please. kí má dà sọ́wọ́ ọmọ mi. please. èmi àti ìdìjọba ọmọ yìí and so what ìgbà yẹn kọ́. ṣé màá rí kòtò nílẹ̀ màá ní kọ́ ọmọ mi bọ́ sí. daddy daddy please that is what i want. Baby, you cannot do that to me. Daddy, that is what I want! You are joking! It's okay! Ah! Daddy, please now. Oh, Olúwa, mú kuro kúrò láginjù. Hmm. Ìdí pàtàkì tí mo fi pe ẹ̀yin méjèèjì ni wípé hmm, dùgbẹ̀dùgbẹ̀ kan mí lókè tó bá já àtàbára alẹ́ àtàbára ṣùgbọ́n bíbélì ní nípa àwẹ̀ àti àdúrà a lè yí ìgbà padà tí a bá fi àwẹ̀ àti àdúrà tá a bá fi kojú dùgbẹ̀dùgbẹ̀ yìí ohun burúkú ó máa padà já sí rere. ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ tẹ̀ ń ṣe ó nílò àwẹ̀ àti àdúrà tẹ̀ mọ̀ pé ohun tó dáa ó fẹ́ àdúrà èyí tó kù díẹ̀ káàtó òun náà fẹ́ àdúrà bẹ́ẹ̀ ni. ẹ sà lẹ́yìn tí a bá ti gba àtàdúrà tó ń kọ́ sà. tí ẹ bá ti ṣe eléyìí tán àdúrà yín ti gbà. mi kò ní bàjẹ́ o ọlọ́run bàbá mi o. bí yàrá bẹ́ àná bí ọbẹ̀. <laughs> bọ ọbẹ̀ mọ́ mọ́ bọ̀. bàbá o bàbá mo rí yín mo yọ o aláàánú gbogbo èèyàn mo dé o bàbá mo rí yín mo yọ o a ah, mo sọ pé olúwa o ṣé ah. àdúrà mi padà gbà á bàbá àgbàlagbà àdúrà mi bàbá o bàbá o. Um, a rí yín a rí yín. mo máa ní ìdìrànlọ́wọ́ yìí. Eh. Ah. <laughs> ẹ máa níjọ lọ́wọ́ àbí ẹ fẹ́ rọ̀ wá ń ṣe bàbá ẹ pàṣẹ ẹ pàṣẹ fún our boys a let me put it that way. okay. Um, Oh boy. Uh, ah, fine boy ni. Ẹ ká fi pé ọta bẹ́ẹ̀ wa ẹ̀jẹ̀ ni àbí kí ni mission rẹ̀ lórí ẹ̀. Àwọn ah, ọmọ bí wàá bàbá fẹ́fẹ́ ní ká gbé wá ni. <laughs> Ẹ jẹ́ àmọ̀ tó ọjọ́ mẹ́ta. ẹ wo ẹbí ẹ náà bá ọjọ́ kan péré mo ah, fi lọ́jọ́ ah, kan ah, five oh, minutes. five minutes. ẹ máa kọ́kọ́ dúró ní jẹ́ kí n gbọ́ pàpàpà. You? ènìyàn ń wojú. ènìyàn ọlọ́run ń wò. ọlọ́run ń wọ̀ kan. nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ tí mò ń gbìyànjú àti sọ.